ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ti ìránṣẹ́ ti bma global missions international èyí tí ó wà ní ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run lónìí a ó máa tẹ̀síwájú nínú àkòrí ńlá èyí tí a ti ń kíyèsí ìyẹn ni ìrètí nínú ìrètí nínú ìpọ́njú àbí ìrètí nínú títa ríro. Ìwé ẹkún Jeremáyà orí orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún òun ló sọ ọ̀rọ̀ kan tí ó jẹ́ ọ̀rọ̀ kùtẹ̀lẹ̀ èyí tí a ó kíyèsí ká tó máa tẹ̀síwájú àbí ká tẹ̀ tó lọ gbàdúrà pàápàá ó ní ayọ̀ ọkàn wa ti dá a ijó wa padà sí òfo mò ń bára wa sọ̀rọ̀ a máa bára wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí tí mo pè ní látinú ekuru látinú ekuru wá ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn wa dàbí ó dàbí ohun tí à ń pè ní pyramid èyí tó jẹ́ pé a rí nílẹ̀ íjíbítì tí wọ́n kọ́ ní àwọn òkè gíga tí wọ́n kọ́ àwọn pyramid yìí ẹ rí i pé ó ní ìpìlẹ̀ àti láti ìpìlẹ̀ a máa a lè gún gòkè àti bẹ́ẹ̀ pẹ̀lú ó lè a lè wá sí ìsàlẹ̀ láti lè wọnú nǹkan tí wọ́n ń pè ní ṣíṣe ìpinnu. bí òkè yìí ṣe rí bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn àbí àwọn àrọ́bá ṣe rí pẹ̀lú wa. nínú ìwé ẹkún Jeremáyà bí ó ti ṣe fẹ́ẹ̀ rí náà nìyẹn torí wípé ó dé góńgó ó dé góńgó bó ṣe kù díẹ̀ kó dé góńgó yẹn a ò rí i pé bó ṣe ń lọ sí góńgó yẹn a ò tí ì rí òpin ìwé yìí bẹ́ẹ̀ wípé ibi tí ọ̀rọ̀ yẹn forí parí tó parí sí gangan nìyẹn àbí pé ibẹ̀ gangan ló jẹ́ àárín gbùngbùn tó jẹ́ pé ọ̀rọ̀ tí Jeremáyà ń sọ pé ibẹ̀ ni gbogbo ẹ̀ dúró sí. bí ibikíbi tí Jeremáyà tí ó bá ti ń tó bá ti lè ń fi ìfàsẹ́yìn ọlọ́run ó ń fi ìfàsẹ́yìn ọlọ́run ohun tó jẹ́ gbòǹgbò àárín ìwé yìí gan nínú ìwé ẹkùn Jeremáyà yìí òun la rí ní orí kẹta orí kẹta ẹsẹ̀ kẹta ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n sí ẹsẹ̀ kẹtàléní ọgbọ̀n ìwé la ìwé ẹkùn Jeremáyà orí kẹta láti ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n sí ẹsẹ̀ kẹtàléní ọgbọ̀n ẹdí bẹ́ẹ̀ ni Jeremáyà ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú pẹ̀lú ọlọ́run ẹni tí ọlọ́run jẹ́ àbí ìhà tí ọlọ́run kọ sí ènìyàn rẹ̀ ó ní nítorí olúwa kì yóò ṣá wa tì láéláé kì yóò ṣá ni tì láéláé ó ní bí ó tilẹ̀ mú ìbànújẹ́ wá síbẹ̀ òun ò ní ìrọ̀nú ìrọ̀nú ìrọ́nú gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó ní nítorí òun kì í fẹ́ ìpọ́nni lójú láti ọkàn rẹ̀ wá bẹ́ẹ̀ ni kì í bà ènìyàn ní inú jẹ́ ẹ̀kẹ́ hallelujah eléyìí ló ń sọ bí mímí ọkàn ìwé yìí gangan pé eléyìí ló ní ìfojúsùn wòlíì wòlíì jeremáyà yìí nípa ìrètí àbí ìrètí nínú ọlọ́run ìfẹ́ ọlọ́run tó yẹ pé ó ní ó ní ìrònú èyí tó jẹ́ pé ó wá tún sopọ̀ mọ́ ọkàn ìmúra ọkàn tó le koroko tó múra tán láti má lè mú kí àwọn èèyàn láti má lè láti má lè lé àwọn èèyàn ẹ̀ kúrò àbí ta wọ́n dànù pátápátá. ẹ̀rí nínú orin Jeremáyà karùn-ún yìí ni a lè máa rí wípé Jeremáyà ó ń tẹ̀síwájú ó ń lọ sínú nǹkan tí a ń pè ní ṣíṣe ìpinnu nínú eléyìí sì ni ìgbẹ́kẹ̀lé àbí ìgbọ́kànlé Jeremáyà níbẹ̀ láti rí wípé nítòótọ́ ó ní ìyanjú àbí àdá aláre ẹ rí ọlọ́run tó ní agbára ọwọ́ ọlọ́run tó lágbára tó sì kún fún tó sì kún fún ìfẹ́ ó ti ṣe ó ti ṣe èyí tó jẹ́ pé ó jẹ́ ó ti ṣe iṣẹ́ nínú ayé nínú ayé àwọn ọmọ Júdà ní tó jẹ́ pé ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé kò tẹ́ àwọn èèyàn lọ́rùn tó jẹ́ pé ó jẹ́ iṣẹ́ ìnilára Júdà ìlú Júdà báyìí ó wà ní ipò tó jẹ́ wípé òye ti wá yé wọn àwọn wàhálà àti e, e, ohun tó jẹ́ ìkùnà àbí ìṣìnà wọn. níbí yìí ni wọ́n ti ń ṣe àpèjúwe àbí ṣe àlàyé ní ọ̀nà tó jẹ́ pé ó jẹ́ òtítọ́ èyí tó sì farahàn wípé ayọ̀ àwọn ó ṣe kí ni ó ti ṣí lọ ayọ̀ wọn ti ṣí lọ ìbànújẹ́ ti wá rọ́pò ayọ̀ Júdà ti ṣubú kúrò ní ipò gíga ti ipò gíga ti ipò ìrẹ̀lẹ̀ tọ́lọ́run gbé sí Juda ti ṣubú kúrò níbẹ̀ ó ti ṣubú kúrò ní ipò ayọ̀ tí Ọlọ́run gbé sí rí wípé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Jeremiah ló ṣe ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ẹsẹ̀ ìkẹrin ìkẹrìndínlógún ó ní adé ti ṣubú lulẹ̀ kúrò ní orí wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìbànújẹ́ kì í déédéé wá fún torí ìbànújẹ́ bẹ́ẹ̀ nítorí pé paul àpọ́stélì ó sọ nínú ọ̀rọ̀ wọn wípé ìbànújẹ́ ìbànújẹ́ ti àwọn èèyàn mímọ́ ó máa ń mú ó máa ń mú ìrònúpìwàdà èyí tó máa ń já sí ìgbàlà tí kìí sì ní tí kìí sì ní tí kò kìí ní àbàwọ́n nínú àbí tí kò kìí ní èyí tó jẹ́ pé a máa tún máa kábàámọ̀ nínú kì í mu wá ẹ̀rí àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé ó lágbára tó jẹ́ pé Ọlọ́run ti pinnu ẹ̀ bẹ́ẹ̀ fún àwọn ènìyàn rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó jẹ́ pé ó jẹ́ èyí tó ṣe pàtàkì tí a sì gbọdọ̀ gbà bẹ́ẹ̀ wípé ègbé ni fún wa tí a sọ nìyẹn táwọn èèyàn sọ nìyẹn ó ní ègbé ni fún wa torí pé àtìṣe ẹ̀rí kí wá ní kí ni ìfojúsùn gan-an kí ni ìfojúsùn ìrònúkùwàdà ti ọlọ́run ò ní wípé a gbọ́dọ̀ lè kì í ṣe pé ká kàn ní òye wípé nǹkan tá a ṣe kò dára àbí pé a ti kùnà ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ ìdí tó fi jẹ́ pé nǹkan tá a ṣe tí ò dá yẹn tó fi jẹ́ ohun tí ò dá àbí ohun tó fi jẹ́ ìkùnà. ọlọ́run mú ó mú ìbòjú kúrò ní ojú wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti mọ̀ wípé ohun tí a ṣe kò dára wípé ẹ̀ṣẹ̀ ni a máa sì ń dẹ́ṣẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí a sì ń dá yìí ó jẹ́ ẹ̀ṣẹ̀ sí ara wa àti ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run ìdí ẹ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ó jẹ́ ọ̀tá wa ó jẹ́ ọ̀tá wa ó jẹ́ ọ̀tá ènìyàn ìyẹn la rí ní ẹsẹ̀ ìkẹtàdínní ogún sí ẹsẹ̀ ìkejìdínní ogún nínú ìwé la ìwé ìwé ìwé ìwé ìwé ẹkún jeremáyà yìí gbọ́ mi ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run kì í déédéé mú àwọn nǹkan tó máa jẹ́ kéèyàn kàn déédéé máa bá rẹ̀ máa máa dẹ́ ẹ̀bi fún ara ẹ̀ kì í déédéé mu wá bẹ́ẹ̀ ọlọ́run máa ń fẹ́ kí a yí padà kí a sì lè tò ìgbẹ́kẹ̀lé wa síbi tó tọ́ síbi tó yẹ mo wá fẹ́ bí eléèrè báyìí bí mo ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí wípé ǹjẹ́ ìwọ ní ohun kan tó gbọ́dọ̀ yí padà àbẹ̀rúnúpìwàdà lórí lónìí ǹjẹ́ ìwọ tẹ̀tí wá yí padà kúrò nú ẹ̀ṣẹ̀ sí Kristi bí mo ti ṣe ń parí ẹ jẹ́ kí n gbàdúrà yìí pẹ̀lú wa wípé bàbá wa ti ń bẹ ní ọ̀run ọlọ́run ìfẹ́ mo gbàdúrà lónìí wípé kẹ́ ẹ mú ìbànújẹ́ èyí tó jẹ́ ti títí ọlọ́run tó dàbí ti ọlọ́run ìbànújẹ́ tó dàbí ti ọlọ́run kẹ́ ẹ fi dá wa padà sí inú ìrònúpìwàdà tòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fún àwọn ará Júdà bẹ́ẹ̀ ni kẹsì mú ìbòjú kúrò ní ọkàn wa àti kúrò ní ojú wa láti lè mọ ohun tí ẹ̀ṣẹ̀ jẹ́ gan-an kí a sì mọ bí ẹ̀ṣẹ̀ ti ṣe lè kó bá ní àti ọ̀nà pàápàá tá a fi lè mú ìbòjú wọ̀nyí kúrò tí ẹ ó sì gbà wá kúrò pátápátá sí ọ̀dọ̀ yín tí a ó sì ní ìwòsàn pátápátá eléyìí ni mo gbàdúrà wípé kí ẹ ṣe fún wa kí a bá lè ní ìrètí nínú ìpọ́njú àbí ìbẹ̀rùnjẹ́ ta lè máa là kọjá ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ní olúwa ó dàbọ̀.